من الشيطان الرجيم بسم الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ̀nba ọlọ́wọ̀nba tí ó tó sẹ́mi wá kú di ọjọ́ òní òun náà ni ọlọ́wọ̀nba bá tí adúpẹ́ fún abẹ́lọ́wọ̀nba alékún ìmá fẹ́sẹ̀ nílẹ̀ lórí Islam alékún ìmá gbígbàgbọ́ yìí Islam àti àlékún okun àti ẹ̀mí gígùn láti fi máa wádìí àti láti máa wá ìmọ̀ nípa Islam kọ́lọ̀mọ̀ bá lè kí lákọmọ̀ jù mẹ́ fún wa ajẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run bá nìkan a sì jẹ́rìí pé Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí Ọlọ́run bá ní òjísí Ọlọ́run bá أرسله الله بالهدى ودين الحق اللهم بارك لنا النبي صلى الله عليه وسلم فلومنا أتي بلو ليظهره على الدين كله láti lè bá fi ẹ̀sìn tọ́lọ́run bá lékẹ́lá kẹrẹ́sì tó fi rán nẹ́bí sallallahu alaihi wasallam láti lè bá fi borí gbogbo àwọn ẹ̀sìn lókù tí ń bẹ pátápátá walau kariha al-mushrikun ọlọ́ni kódà àwọn ẹlẹ́bọ wọn bá kórìíra bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́n bá lékelé ó ṣe nìyẹn súnà ọlọ́wọ́n bá nìyẹn pé ìsìlámù ọlọ́wọ́n bá òun náà ni ó lékè ẹ̀sìn ọlọ́wọ́n bá àwọn gbogbo ọlọ́wọ́n bá àwọn ẹrú ọlọ́wọ́n bá àwọn olùjọ́sìn fọ́lọ́wọ́n bá àwọn náà ni wọ́n lékè lórí ọlọ́wọ́n bá kódà àwọn ẹlẹ́bọ bá àmọ́fẹ́ bẹ́ẹ̀ kódà àwọn ẹlẹ́bọ bá kórìíra bẹ́ẹ̀ Naam ilẹ̀ ọlọ́run bá àwọn alìmọ̀mínú náà ni ó padà jogún ẹ̀ àwọn abẹ̀lọ́run bá ọlọ́run bá kónúlọ wa náà ní oríṣẹ́ tí ó ta ẹ̀sìn ọlọ́run bá ká ọlọ́run bá kónúlọ wa ní oríṣẹ́ tí ó fi ẹ̀sìn ọlọ́run bá múlẹ̀ lórí ilẹ̀ ọlọ́run bá ọlọ́run bá lè kẹ́lá kónúlọ wa ní sábàbí dáadáa fún àwọn èèyàn kọ́lọ̀wọ́ bá ní pẹ́lápọ́ mẹ́lú wa ní sábàbí aburú àti sábàbí ìsọnù fún àwọn èèyàn àlékún tí ọlọ́wọ́n bá àti ìrà jẹjẹ tọ́lọ́wọ́n bá ọmọ bá nẹ́bí sallallahu alaihi wasallam àti àwọn alẹ́ ànẹ́bí àtàwọn sọ̀hábà àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n bá pẹ̀lú ìlànà nẹ́bí نعم تفسير سورة الكهف على إنبا إتما سورة الكهف ọ̀nà ni a bá lọ a ti dé di àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n àyà 26 ọ̀nà ni a sàlàyé a díẹ̀ nínú àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n yìí àwọn ìyókù nínú àyà yìí àtàwọn ilé ìtọ́lọ́wọ́n ní kí lábàgbà wá sàlàyé lónìí lẹ́ni tí a ń bẹ̀lọ́ ọba kí ọmọ jẹ́ kí ṣe pọ́ lórí kàpá lórí ahá wa láti fi síwa lórí ahá tí ọlọ́run ọba àlékẹ́lọ́ ìgbàlérò kọlọ́run ọba àlékẹ́lá kọmọ jẹ́ ká lè máa tú al-Qur'an pẹ̀lú ọpọlọ Abbas radiyallahu ta'ala anhu ó ní man fassara al-Qur'ana bi gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ọpọlọ ẹ̀ ìròrí ẹ̀ tó bá fi ń túmọ̀ al-Qur'an Ibn Abbas ní wallahi yóò jí àlọ́dún náà bá wà ní àsọ́ọ̀bà kódà kọ́ correct kódà kọjẹ́ tí kó correct yíò tọ́nà ọba àdíkẹ́ lágbàlérò náà ló tú o àmọ́ kìí ṣe pé pẹ̀lú nǹkan tí kìí ṣe pẹ̀lú mà tó wá látọ̀dọ̀ àwọn sàhábà tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ló fi wọ́kà tú pẹ̀lú agbárí ẹ̀ náà ní kódà kọ́ correct yóò jíyà jẹ̀máà tó bá wà lọ́rọ̀ nǹkan tọba lọ́rọ̀ gbogbo tó pọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní a gbọ́dọ̀ tú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àyàfi pẹ̀lú yẹ̀kí tó pé ta bá rọ́ sọpọ̀ lọ́wọ́ bá wí tọ́lọ́wọ́ bá wù sí wí subhanallah ilé báyìí alkọ́lù àìlọ́lọ́hí ìlà ìlúmìyàn ìmá sọ nípa ọlọ́run bá ní pa ènìyàn bá kó sọ wa kó bẹ̀ kọ́lọ̀ méjì kí ṣetọ́ lè fi síwá lórí ahán ìfẹ́nú nítọ́lọ̀ ọba òwú ọba lẹ́yìn náà àwa bẹ̀rẹ̀ tafsir أعوذ بالله من الشيطان الرجيم قل الله أعلم بما لكم له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم ما لهم من دونه من ولي الإمام الشراب وساءت مرتفقا ọba àlíkẹ́ọlá o ń fún wa nírò nínú àyà ẹlẹ́kẹ̀ẹ́rẹ̀ ní ní ọgbọ̀n ilé tí a ń sálàyé lọ ọlọ́wọ́ له غيب السماوات والأرض àti ṣàlàyé àwọn ẹ̀yẹ lọ́sẹ̀ tọ́lọ. ọlọ́mọ wá ní abisir bihi wa afúnirẹ̀ ọlọ́mọ bá lẹ́gbẹ̀ẹ́ sọ fán nàbí sallallahu alaihi wasallam ọlọ́ni abisir bihi wa afúnirẹ̀ ọlọ́mọ bá ní ìrànlẹ́bí se mma nípa rírí ọlọ́run bá rẹ̀ wà á sùmẹ́ bákanáà máa ṣe mọ̀ nípa gbígbọ́ ọlọ́run bá rẹ̀ tírínítọ́ ọlọ́run bá lè gbá bí sọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam nípa pé kọ́ máa ṣe mọ̀ nípa gbígbọ́ ọlọ́run bá àti rírí ọlọ́run bá ayi ta'ajjab min kamali sam'ihi wa basarihi ọlọ́run sọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam pé ṣe mọ̀ nípa pípé gbígbọ́ ọlọ́run bá rẹ̀ àti pípé rírí ọlọ́run bá rẹ̀ torípé ọlọ́run ọba alékẹ́lá yasma'ul masmu'at wa yubsiru al-mubsirat gbogbo nǹkan tí ó wà hìyàrìbù gbogbo nǹkan tó ṣe gbọ́ pátá gbogbo ẹ̀ lọ́run ọba alékẹ́lá ń gbọ́ kò sí nkẹ́kẹ́ tọ́nà ọba alékẹ́lá ọ̀gbọ́ kódà bákanáà gbogbo nǹkan tó sì ṣe rí gbogbo nǹkan yẹn gbogbo nǹkan tó ṣe rí pátá kò sí kan ní ẹ̀tọ́ lọ́wọ́ bá yìí kéré òní gbogbo nǹkan lọ́wọ́ bá rí gbogbo nǹkan lọ́wọ́ bá yìí kẹlá sí lọ irú ròyìn kò sí fún ẹ̀dá tayọ lọ́wọ́ bá ọlọ́wọ́ bá nìkan òun náà lọ́wọ́ bẹ́rẹ̀ sí pé kò sí nǹkan bá kò sí nǹkan kan tí lẹ́yìn kódà ilé ìta ń gbọ́ ilé tí àwọn ẹ̀dá ń gbọ́ ó kéré sí ìta gbọ́ nǹkan òun náà ni àwọn mẹ̀dé ènìyàn láà ní kápá láàṣì lágbára láti gbọ́ torí pé samiru tọ́nà bá sọ́rù tọ́lọ́wọ́ bá àlèkìlá tó sì dá fún wa bákan náà ìrìnà tọ́lọ́wọ́ bá àlèkìlá fún wa tó dá fún wa bá sọ́rọ́ náà pèsọ̀ ìrìnà tó ẹ́ pé ó dékù ní tí ò pé ni àìmẹ́yẹ nǹkan ní bẹ tọ́mẹ̀dé ní ìrẹ́ fojú rí eléyìí tọ́mẹ̀dé ní ẹ́sì fojú rí nínú nǹkan ó kéré sí nǹkan tọ́mẹ̀dé ní fojú rí tí ò sì lè fojú rí àmọ́lọ́wọ́ bá àlejọ́lá kò sí nkẹ́kẹ́ tọ́lọ́wọ́n bá àríkẹ́lẹ́ ọ̀pọ̀ kò sí sí nkẹ́kẹ́ báyìí tọ́lọ́wọ́n bá àríkẹ́lẹ́ òní ẹ̀dàkùn jẹ̀mọ́ à sẹ́rù gbọ́rọ̀ báyìí àbí ìrìnà báyìí tó tó sẹ́ mà sí àbí ò tó sẹ́ mà sí wàlọ́hìn náà wí rírí ọlọ́run ọba àti gbígbọ́ ọlọ́run ọba gbígbọ́ àti rírí tó ṣe nílé mẹ́rin lọ́lọ́run ọba àríkẹ́lẹ́ ọ̀sán fún ànẹ́bí sọ́lọ́lọ́sọ́lọ́ bẹ́ẹ̀ pé a lè sí rí yí wà á fún mẹ́rẹ̀ eré annabi ṣe máa ṣe mọ̀ nípa rírí ọlọ́run bá àti gbígbọ́ ọlọ́run bá eré ìlú fi jẹ́ sí pé mazhabu ahli sunnah wal jama'a òun náà ni pé àwọn ìròyìn ọlọ́run bá kò jọ kò sí ẹni kẹ́kẹ́ tó dá ẹgẹ́ bí ọlọ́run ọba wa huwa as-sami'ul basir ọlọ́run ọba yìí ni ọba tí ń gbọ́ ni àwọn èèyàn náà sì ń gbọ́ ama laysa sam'u Allahi ka sam'i khalqihi gbígbọ́ ọlọ́run ọba kọ̀dá ẹgẹ́ di gbígbọ́ àwọn ẹ̀dá ọlọ́run nítorí pé ọlọ́run gbogbo nǹkan pátápátá ní gbọ́ yasma'u badijal aswat ọlọ́run ọba lè fi láti gbọ́ gbogbo nǹkan kí gbogbo èèyàn lé ayé ẹwù subhanallah ní àsìkò táwà ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí billions of ẹ̀dá ní sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ní time táwà ń sọ̀rọ̀ ọlọ́run sí gbọ́ gbogbo so possible prayer téèyàn méjì bá ti ń sọ̀rọ̀ ẹ̀ lè yẹ́sùmọ́ ẹgbọ̀ yìí tẹ́ tàṣíwá gbogbo àwọn ọ̀rọ̀ pátápátá tí a nìyàn sọ lásìkò yìí agbótùmọ́ àtẹ́lẹ̀ tó máa sọ lẹ́yìn ẹ̀ àtẹ́lẹ̀ tàbí sọ síwájú ẹ̀ gbogbo ẹ̀yìn ọlọ́run bá ìjẹ́lá lọ kódà àtẹ́lẹ̀ tí yàn sọ sínú ọkàn tẹ́yàn bá sọ̀rọ̀ sínú ọkàn yàn tẹ́yàn bá sọ̀rọ̀ sínú ọkàn yàn ọlọ́run bá ìjẹ́lá ti gbọ́ ọlọ́run bá ìjẹ́lá ti máa ń gbọ́ ọ̀rọ̀ tẹ́yàn bá sọ kẹ́lẹ́kẹ́lẹ́ lódì wọn bí ṣe máa ń gbọ́ ilé ìfihàn bá pariwo sọ náà nítorí ànábì sallallahu alayhi wa sallam inú hadithu wa sahihai sahihan sahihu imam bukhari wa sahihu imam muslim ànábì sallallahu alayhi wa sallam ó ń ṣe ìrìnàjò pẹ̀lú àwọn sahaba jọka àwọn sahaba wá bẹ̀rẹ̀ sí máa ṣe díkìrù wọn pẹ̀lú ohun òkè wọ́n pàgbó ṣe díkìrù ànábì ala anfusikum ẹ máa sọ̀rọ̀ yín jẹ́jẹ́ àtàwí tẹ́ ń yẹ máa ṣe jẹ́jẹ́ fa innakum la tad'una asam torí pé ọlọ́run ọba tẹ́ ń pè ní kìí sọ́lọ́run ọba tó di létí o wala ghaiba ẹ̀

arẹ́bí ní ọlọ́run ọba jẹ́ nígbẹ̀ yìí súnmọ́ ìjọ ọ̀rọ̀ àfúnmí ẹ̀rọ kí ló tẹ́ níláti máa pariwo arìíwú àìlànà fòsìkò tó gbọ́ náà ọba tẹ́ bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí àti kẹ́ pariwo sọ bákan náà náà wà ní kẹ́lẹ́sí gbọ́ méjèèjì nítorí ẹ̀lọ́ jẹ́ pé tàbá wà lórí ọmọ tí là ń ṣe fọ́nà ọba jẹ̀mọ́ mo nẹ̀ já à ń pè ọlọ́run ọba kẹ́lẹ́kẹ́lẹ́ nìyẹn ìyàtọ̀ mẹ́ láàrin alìmùnàjá àti alìmùnàjá alìmùnàjá òun náà ní kí a máa pèèyàn pẹ̀lú kẹ́lẹ́kẹ́lẹ́ pé unáàjì rọ́bì mò ń fi ọlọ́run bá mi pẹ̀lú kẹ́lẹ́kẹ́lẹ́ nìyẹn kí bá sọ pé unáàjì rọ́bì ìfẹ́ni mò ń pariwo kí ọlọ́run bá nìyẹn nítorí ẹ̀ nínú àyá Kùránì ọlọ́run bá ní وإذا سألك عني عبادي عني أبي فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ọlọ́run bá ní Ànábì sallallahu alaihi wasallam wa idha sa'alaka ibadi anni tí àwọn ẹrú tí àwọn ẹrú ní ọlọ́run bá tọ́bá wá jèrè ní ọlọ́run bá lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ كيف ما وإذا سألك عباد وإذا سألك عني عبادي عني يتما نيبي تبعتي يا نبي صلى الله عليه وسلم بي أقريب ربنا فنناجيه أم بعيد فنناديه ǹjẹ́ Ọlọ́run bá wáyé ìjọba tó súnmọ́ wa ní káwọn wá pè pẹ̀lú kẹ́lẹ́kẹ́lẹ́ an ba idun fanuna ji abọ́lọ́wọ́ bá jìnà sí wa káwọn wá pè pẹ̀lú wọn ariwo káwọn pè tóò أقريب ربنا فننجيه أم بعيد فننجيه so ìyàtọ̀ bẹ láàrin alìmọ̀nàjá àti alìmọ̀nàjá pípẹ́ yẹn náà ni a máa kan pẹ̀lú píparí ó pè ìkẹ́ pẹ̀lú pípò kẹlẹ́kẹlẹ́ pé ọlọ́wà ní ààrẹ sọmọ pé fa inni ọ̀rí inú ọlọ́wà bá súnmọ́ wọn mọ̀nàjá ìpè pí ẹni tí ń pè mí nígbà tí bá ń pè ní ìdájà ẹ̀rẹ́ nítorí ẹ̀lú jẹ́ pé agbọ̀rọ̀ máa pè ọlọ́run bá agbọ̀rọ̀ máa bẹ̀ lọ́wọ́ bá hadithu wa kí Abu Hurairah radiyallahu ta'ala anhu tó gbà wá nínú Sunan Tirmidhi Ànábì sallallahu tí èèyàn bá bẹ̀ ọlọ́run máa bínú síyàn pé àà ah, ìwọ́n fẹ́ máa ṣe ìgbéraga sí ìyọ́ lọ́rin ohun bùkátà gẹ́gẹ́ lọ́rin ìyọ́ lọ́wọ́ àbí ọlọ́run bá kọjẹ́ tí a máa ń ṣe ìgbéraga sí ọlọ́run máa ń bínú sí yàn tí a máa bẹ́ tí a máa bẹ́ tí a bá pọ́ ọlọ́run bá ti tẹ́ ẹ̀ bá máa ṣe jù áà ọlọ́run máa bínú sí tí pọ́nà ọba àríkẹ́ lárúkọ ní ọba tó rọrọ̀ ní ọ́n fẹ́ káwọn yẹn máa bẹ̀rún tó máa fún wọn ọlọ́wọ́ bá lékí lásìkí ní ó fẹ́ kẹ máa bẹ̀rún kẹ máa pẹ̀rún kún ọlọ́wọ́ bá lékí máa fún yí nítorí ọlọ́wọ́ bá yàtọ̀ fún èèyàn tẹ́ bá ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn púpọ̀ kí wọ́n máa ṣe wọ́n máa bínú tẹ́ bá bí àwọn èèyàn tẹ́ bá máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn òun náà ni wọ́n máa yọ́nú sí yí wọ́n máa dùn mọ́yí nítorí ẹ̀ ìkánà àwọn sọ̀hábà lọ́bá nàbì sallallahu alaihi wasallam ó ní ìrìn ànábì sọ nǹkankan fún mi tó ń pẹ́ tí bá ti ṣe ọlọ́run ọba àlékẹ́ lọ yọ́nú sí mi bẹ́ẹ̀ làwọn èèyàn ló sì yọ́nú sí mi anábì sallallahu alaihi wasallam pé izhad fi dunya yuhibbuka Allah wazhad fima fi aidi an-nas yuhibbuka an-nas anábì ní rí ilé ayé ìta jẹ́ni tí ó sàfáyé mọ́wàáyé mẹ́yà mẹ́jẹ́ ń sí ayé lámẹ́lé subhanallah mo fẹ́ ra jeep tí bá ra jeep tán mo fẹ́ kọ́ duplex tí bá ra gbogbo ilé ìta ń lè yìí náà tàbá sọ pé ìyàwó ayé mẹ́yà ayé náà mẹ́yà ẹ̀jẹ̀ máa ayé ìsọmọ táwà sọ pé àtọwárọ́ ayé láyà

سيبا نسي قدا إن الله, إذا إن الله يحب إذا أنعم على عبده بنعمة ọlọ́run ọba àdékẹ́lá ní ìfẹ́ẹ̀dọ́ ẹgbẹ́ tọ́lọ́run ọba àdékẹ́lá bá ṣe ìkẹ́kọ̀ọ́ fún èèyàn kan tọ́lọ́run ọba àdékẹ́lá bá wà sáà tọ́lọ́run ọba àdékẹ́lá bá fi àríjíkí ẹ̀ lójú ọlọ́run ọba àdékẹ́lá bá fún ní nǹkan tó dáa ọlọ́run fẹ́kọ́ alùsùnà kan ní máa lé mẹ́tò láńsọ fún alùsùnà máa ní máa lé mẹ́tò ẹ́ subhanallah amẹ́tọ́nà ọba alẹ́gẹ́lẹ́ bá pèsè owó ra jípù alùsùnà máa gún jípù alùsùnà lè gún ọmà kò yí ọba yìí alùsùnà lè gún ọlẹ́gún fẹ́ńsà ẹ̀kọ́wọ̀n yẹn mọ̀ jípù gbẹ̀rẹ̀ alùsùnà fẹ́ńsà wọ́n jọ lọ́wọ́ alùsùnà lè gún fẹ́ńsà ọlọ́ọ̀lẹ́ àmẹ́ nǹkan tó Ànábì sallallahu alaihi wasallam tó ń bẹ̀rù lówà lórí pé kọ́ mọ́ jẹ́ sí pé wọ́n tẹ ilé ayé lẹ̀ fún wa ẹgẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ fáwọn tó sáájú wa fàtànà fàṣúhà tẹ́mà wá lé ayé tẹ́mà wá lé ẹgẹ́ báwọn náà ṣe lé tẹ́wàá parun ẹgẹ́ báwọn náà ṣe parun àníjò fẹ́ ká mẹ́ lé ilé ayé ọlọ́wọ́ bá lè kẹlọ́ sí gínú kò ní ká mẹ́lú ń bẹ̀. wọ́n bí jẹ́rù fi máa àtàkà lọ́wọ́ dáhùn áhírọ́ wà látàntà na sí ìbẹ̀kẹ̀ mi na dúníyà wà nínú tọ́nà ọba lè fún wọ̀nyí wálìkìyàmọ̀ ń bẹ̀rẹ̀ ولا تنسى نصيبك من الدنيا àti ní gbogbo ẹni kọ́ nẹ́tọ́ sójú ọ̀nà ọlọ́run bá eléyìí tó jẹ́ pín tí ẹ̀nà tó fi lògbé sí ayé rọrùn mọ́gbàgbé àyàn mọ́kànlé à ní kí a má kọmánṣán wàláyé alùsùn ẹni kọmánṣán ká má gbọ́ ipé haram ní ká má má lè láńsọ wala tansa nasibaka min ad-dunya wa ahsin kama ahsana Allahu ilayk ìwọ náà tọ́nà ọba àlékẹ́lá fún lówó ńlá kóhun náà náwó láyẹn fáwọn èèyàn má jẹ́ kọ́ lọ́wọ́ bá fún ọ lọ́wọ́ bí ẹrẹ kọ́ wọn náà bí ẹ̀ lírí ah, subhanallah لينفق ذو ساعة من ساعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله bọ́lọ́wọ́ bá ṣe fún kàdùkú ní kọ́nà ẹni tí ọlọ́wọ́ bá lè kẹ́lá fún ní sáà

àti ìrìnjìnà gẹ́ in ta bá lọ òun náà ni pé àkọ̀ríbù rabbuna fanunaji àmbàyídùn fanunaji sọ́lọ́wọ́ bá jìnà sí wakámọ́wá pè lóhùn rárá àbí só súnmọ́ wakámọ́wá pè ní ohun kẹlẹkẹlẹ ọlọ́ọ̀bá ni mo túnmọ̀ yí òjíbù dáàrẹ́ta dáàrí ìdájá àárín ẹgbẹ́ lọ́ọ̀bá máa dáhùn pẹ̀pẹ̀ tó bá ń pè mí nígbà tó bá ń pè mí fàlìyẹ́sẹ̀ jíìbù lì àmọ́ ṣẹ́kù tọ́lọ́run fi dáwà lónìí pé fàlìyẹ́sẹ̀ jíìbù ẹ̀yìn náà dé mẹ́lọ́ọ̀bá náà lóhun mẹ́lọ́ọ̀bá náà ń pè yí sí nǹkan sọ́pọ̀ wà ní yúkminú bí ẹ̀sì nígbàgbọ́ sí ìyànlọ́ọ̀bá náà so mẹ́jọ méjèèjì ẹ ni àdúrà mọ́bí ń tètè ń gbà kéèṣe pé ẹni tí ó bá ní mẹ́jẹ̀mú méjì lára títí pàdùwà rẹ̀ lè gbà rẹ̀ lè àmọ́ nǹkan tí wọ́n mú pàdùwà tètè gbà òun náà ni mẹ́jẹ̀mú méjèèjì kìí sọ̀rọ̀ jù hàn àlàfẹ́ sọ akàn bá pé ọlọ́run ọba àdékẹ́lá mọ́ ń gbọ́ eléyìí tàbá wá kúrò lórí ìrùkúrò ta wídíkì yẹn táwà sí pé sẹ́mi Allahu liman hamida ọlọ́run ọba gbọ́ ohun ẹni tó yìn fẹ́ yìí ẹni tí yìn ọlọ́run bá tí gbogbo ẹni tí yìn ọlọ́run bá pátá ọlọ́run gbàgbé ọ̀gbọ́n nígbà tá a bá ti wá sọ yẹn tán a tún wọ́n sọ pé rabbana walakal hamd ìrọlọ́wọ́ bá ọpẹ́ ní fún bá sami Allahu liman hamida nígbà tá a ti múlẹ̀ yẹn tẹ́tẹ́ pé agbó pọ́nà ọba ti gbọ́ àwọn dúpẹ́ pọ́nà ọba lórí pọ́nà ti gbọ́ pé rabbana walakal hamd ìrọlọ́wọ́ bá ọpẹ́ ní fún ọkọ̀ ti gbọ́n táwọn wí o ṣe bá máa fi kí ọlọ́run ti kútù kọ́nà bá kó sànú wa náà asmẹ̀ ìdíhí wà ádùsí rí ànábì ti mọ̀ nípa gbígbọ́ ọlọ́wọ̀ba gbígbọ́ tí ọjọ́ gbígbọ́ kẹkànnù gbígbà àwọn ẹ̀dọ́ ọlọ́wọ̀ba wàláhì kò sí ìkẹta ọlọ́wọ̀bọ̀ gbọ́ gbogbo tí ìyẹn bá sọ pátá lọ́wọ́ba gbọ́ ọba sọ pẹ̀lú àwọn ni ọba sì sọ pẹ̀lú ọkàn ni ọlọ́wọ̀ba ti gbọ́ tó yẹ báyìí àwọn èèyàn náà wá ń gbọ́ àmọ́ gbígbọ́ àwọn èèyàn kọ̀dàbí gbígbọ́ ọlọ́run kò sí tó lè gbọ́ gbogbo ọba gbogbo nǹkan ọlọ́run bá ń rí

ọlọ́ni kò sí fún àwọn ẹ̀dọ́ ọlọ́run bá gbogbo ẹ̀dọ́ ọlọ́run bá pátá wọn ní wàlí yìí ìtumọ̀ ní pé wọn lẹ́lò mí lẹ́yìn ọlọ́run bá tí ó jẹ́ wàlí yìí fún wọn wàlí yìí bíbá ìwìláyà méjì ní bẹ̀ a ní alwilayatul aamma walwilayatul khassa ìjẹ́ wàlíyù gbogbogbò tí gbogbo ẹ̀dá kó sínú ẹ̀ tí ò sẹ́nì kankan nínú ẹ̀dọ́ ọlọ́run bá tí ò kó sábẹ̀ wìláyà yìí àti alwilayatul khassa ìjẹ́ wà líyù fún àwọn ẹ̀sà èèyàn tó ẹ ní kéèsè gbogbo èèyàn lọ́nà ọba àríkẹ́lọ́ ma jẹ́rù wà líyù bẹ́ẹ̀ fún méjèèjì lọ́nà ọba àríkẹ́lọ́ gbà lérò ń báyìí tó gí máa lẹ́hùn ní dúnì ní wà líyì anẹ́kọ̀rọ̀tù fi ti tẹ́kí ọlọ́ ni máa lẹ́wù máa yẹ máa àdínáfíà ni tọ́nà ọba àlejẹ́ láti ń gbé nǹkan kú tó fi nẹgẹ́ tó fi sọ pé kò sí nẹ́kìrọ̀ wá wá ń bẹ̀ tí nẹ́kìrọ̀ bá ti wá wá bẹ́yẹn so irú ìtumẹ̀ ọmọ ìtumẹ̀ gbogbogbò ni general so ibá ní ti so wìláyà ń bílá gbogbo wìláyà lọ́nà ọba àlejẹ́ lágbàlérò àti al-wilayatul amma wal-wilayatul khassa ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀dá wọn ní wà níyù ní ìmá yàtọ̀ fọ́lọ́wọ́n bá wìláyàtà nàámà wà wìláyàtà kọ́ọ̀sọ́ kí ni ìtumẹ̀ ìtumẹ̀ ní pé wọ́n ní ẹlòmí tó ń pé yàtàwálà tàbí ọ̀jẹ̀ ní ìrìnkáwùn tó ẹ́ pé òun ní ọmọ jarí gbogbo alámẹ̀rí gbogbo tí ń bẹ àfọlọ́ọ̀bá nìkan kọ̀sẹ́ni tó lè rọ̀jò àfọlọ́ọ̀bá wà ní ìwà nìyẹn nípa òjò rírọ̀ kọ̀sẹ́ni tó lè nípòjò mẹ́rọ̀ àyàfọlọ́ọ̀bá kọ̀sẹ́ni tó lè múrùgbìn jáde láti inú lẹ̀ àyàfọlọ́ọ̀bá kọ̀sẹ́ni tó lè fún lẹ́ràáfíà àyàfọlọ́ọ̀bá kọ̀sẹ́ni tó lè gba aláfíà lọ́wọ́ ẹni àfọlọ́ọ̀bá kọ̀sẹ́ni tó lè pa àyàn àyàfọlọ́ọ̀bá kọ̀sẹ́ni tó lè múyàyè àfẹ́tọ́nọ̀bá kọ̀sẹ́ni tó lè fún ilọ́mà wà léyìn yẹ wìláyà àmàlì gbogbo àti kèfèrí àti mùsùlùmí la dúnihi min waliyi wilayatun amman ọlọ́wọ́ bá lè kẹ́ ní ṣe gbogbo àwọn ètò bákanáà wilayatun khassa àwọn mu'minina wọn wà lẹ́lẹ́lẹ́ tó gbé yukhrijuhum minaz zulumati ila nuri illa Allah tí ó yọ wọ́n fún òun òkùnkùn àìmàkà òkùnkùn ẹbọ òkùnkùn bídà òkùnkùn ẹ̀ṣẹ̀ àyàfọ́nà ọba nìkan tí wìláyà kọ́sọ̀ yìí bákanáà kò sẹ́ni kẹta pé ìyẹ́sìrù láwùmù yúsùrọ̀ tí ó máa tí ó se ní ọ̀rọ̀ fún àlìyúsùrọ̀ àlìjẹ́nà tó ń wáyẹ̀ àti dárí kárí dáadáa sí ní ayé kò sẹ́ni tó lè sí ọ̀rọ̀ fún àfàwọn kí ni ó àfọlọ́ọ̀bá wìláyà tó ń kọ́sọ̀ yìí wọ́yù jẹ́ níbùhúmùn ẹ̀rùsọ̀rọ̀ kò sẹ́ni tó lè mú wọn kúò ní tó lè gbé wọn jìnà kúò níbi ìnira tó lè gbé wọn jìnà kúò bí iná tí ò ní jẹ́ ká wọná àti gbogbo jẹ́ tí wọ́n mú ìyàwó àyàfọ́ náà bá wàhádìí wìláyà irú wìláyà eléèkì dágbé ni wìláyà tó kọ́ sọ yìí òun náà ń pè ní wìláyà tó tààyí wà nọ́sìn kò sí ẹlò míì fún àwọn mùsùlùmí tó lè mú tó lè ràn án lórí àwọn kèfèrí tó lè wọn rinlẹ̀ tó lè gbà wọn láyè kán rẹ̀sìn wọn ṣe àfọlọ́wọ́n kò sẹ́lòmí tó lè ṣe fún lọ́wọ́ fún wọn àyàfọ́lọ́wọ́ bá mẹ́lẹ̀hù min dúnihì ní wàlé yíò wàlá yushrik fi hukmihi ahada bákanáà àwọn ashabul kahf tafsiru kejì ni àwọn asáàbùl káàf tọ́lọ́wọ́ bá lè kílá ń bára wọn bọ́ì mẹ́lẹ̀hù ni dúnìhì min wàlì wọn lẹ́nu ní tó sàlámà rí wọn bẹ́yẹ wọn lẹ́nu ní lẹ́nu ní tó sọ wọn wọn lẹ́nu ní tó ámàlà wọn bí lùfìhì wà káwọmìhì tó bá wọn lò pẹ̀lú lílẹ̀ rẹ̀ àti pẹ̀lú ọrẹ rẹ̀ àyàfọ́lọ́wọ́ bá nìkan kọ̀sẹ́lómí tó mú wọn sùn fún gbogbo ọdún tíra lẹ́yìyà tí wọ́n fi sùn yìí kò sẹ́lómi tó mú wọn sàfọ́nà ọba kò wá sẹ́ni tí ń sọ wọn nígbà tó ń sùn yìí tútù tákò fi wá bá wọn àyàfọ́nà ọba kò sẹ́ni tó wá protect wọn tí lọ́bi jí wọ́n sì sùn títí bá ọlọ́wọ́n bá àlejò lásìkò ọlọ́wọ́n bá sì nítò ebi kò ní máa jẹ́ sí lójú oorun kò tíra lẹ́yìyà gbogbo ìnira tí ẹmà rí òní jẹ́ sí kò wá sẹ́lùmí tó bá wọn lò bẹ́ẹ̀ kò sẹ́lùmí tó sí lórí fún wọn àyàfọ́ náà bá mẹ́lẹ̀wù mi dó ní ìní wàlí wàlá yushrik fi hukmihi ahada ọlọ́wọ́n bá wá ní èmi ọlọ́wọ́n bá wá ní èmi ọlọ́wọ́n bá nínú súnlẹ̀ èmi ọlọ́wọ́n bá wá ní pé ṣókùnmù èmi ọlọ́wọ́n bá èmi ọlọ́wọ́n bá èyí fún ẹ èmi ọlọ́wọ́n bá èyí yọ̀ǹda rẹ̀ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ yàtọ̀ fún èmi ọlọ́wọ́n nìkan ọlọ́ọ̀bá ní lẹ́yìn ilẹ̀ ọlọ́ọ̀bá ṣókùn èmì ọlọ́ọ̀bá ní níyọ̀ndà rẹ̀ fẹ́ nìkan àfọ́lọ́ọ̀bá ṣókùn yìí náà wà láyé ṣìkí ṣókùnmíhì alìmọ̀bọ́ọ̀fù ilẹ̀ máàrífà tẹ̀gbé yàrùmù bákanáà ẹgẹ́ bá sọ pé alìmẹ́kọ̀ọ́tù fi ṣókùnlì yìí yíyẹn sàgbọ́n ọba lè kẹ́lá báyìí ọlọ́run ọba fún ẹ̀ ẹ̀ntà àmàlì ọwá ní fi ṣókùnlì ṣókùn yìí náà bákẹ̀ẹ́ yẹ́ṣmùlú alṣókùnmọ̀lkáwní alkọ́dárí wà ṣókùnmọ̀ ṣẹ́rì àdínì ṣókùn méjèèjì ló kó sínú ọlọ́run bá ní ìdájọ́ ọbí ni ọlọ́run bá léke ló ṣe ṣe lórí àwọn ẹ̀dá kò sẹ́lò míì tí kò lè ṣe máa fi ní ọlọ́run bá kò sẹ́lò míì tí ìní ọlọ́run bá léke láyọ̀ ń dá bẹ́ẹ̀ fún àfi ní ọlọ́run bá kò sẹ́lò míì tó lè fún ìlàrísìkì ìdájọ́ ọbọ́lọ́run ti ṣe lórí àwọn ẹ̀dá àfẹ̀mí ọlọ́run nìkan kò sẹ́ni tó lè tẹ̀yẹ̀ lósì àyàfẹ̀mí ọlọ́run bá nìkan kò sẹ́ni tó lè fún ni lọ́mọ àyàfẹ̀mí ọlọ́run bá nìkan

àwọn bàbá òun lè yà ẹ́ wèrè àwọn bàbá yà ẹ́ wèrè ìjẹ́ ìjẹ́ káàlù sí ìrìnà bẹ̀rù ni ẹ̀ because àwọn mọ̀ ní pé orí nígbàtí fúlẹ́gẹ́ fúlẹ́gẹ́ rẹ̀ náà ẹni tó wọ̀ máa ṣe fúlẹ́gẹ́ fúlẹ́gẹ́ sẹ́ ẹni tẹ́ ní ṣe níjọ́ ilẹ̀ yìí pàdù sínú ẹ̀nìkan ní mẹ́lọ sí ajọ́ ń sàárẹ̀ náà ni wàláhì ọlọ́run nìyẹn kò sí lọ́wọ́ ẹnìkan wàlá yushrik bí hukmihi ahada bákanáà wàlá yushrik bí hukmihi ahada ìdájọ́ pín nǹkan báyìí ẹ̀tọ́ ni ìdájọ́ pín nǹkan báyìí ọ̀ranyàn ni ìdájọ́ pín nǹkan báyìí èèwọ̀ ni ìdájọ́ pín nǹkan báyìí mustahabu ni ìdájọ́ pín nǹkan báyìí ọlọ́run ọba nìkan ló ní ọlọ́run ọba ọ̀fẹ́ nìkan kan àti ọlọ́run ọba ọlọ́wọ́ bá nìkan ló ní hakù tẹ̀sìrí torí pé a sọ wípé hukun yẹn méjì ni alhukun kauni alkọ́dari olàtíkọ́kọ́ sàlàyé yẹn ẹlẹ́ẹ̀kejì alhukun ṣẹ́rí àdínì olẹ́lẹ́kejì wájìbù ní ọ̀ràn yẹn ní elé ilẹ́tọ̀ elé ilẹ́wọ̀ elé lọ́ràn yẹn elé ní ta fẹ́ tọ́bátọ̀ ẹ ta fẹ́ mustahabu ìrẹ́ táwọn àbáfẹ́ àwọn àbáfẹ́ o àwọn àbẹ́ ìfẹ́ gẹ́gẹ́ o ìfẹ́kúfẹ́ ni ẹ o ọlọ́wọ̀n ọba lọ fẹ́ ìtọ́lọ́wọ̀n ọba fẹ́

wọ́n láyé anẹ́bí sọ méké gbogbo àwọn àgbàlagbà àgbàlagbà tẹ́ ń sọ yìí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá là nẹ́bí jẹ́ fún wọn ẹni wọ́n mẹ́mọ́ mú ní kọ́ làwọn àgbàlagbà torí àwọn tí èdè súnà yìí mú sí mọ́ mú ní kọ́ làwọn àgbàlagbà wọ́n wọ́n yóò tàkàwọn àgbàlagbà nù nù lórí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn máa ń takà àgbàlagbà fún ifá àgbàlagbà fún ifá àgbàlagbà fún ì kí Ọlọ́run bá sọ kí lásẹ́bí sọ ni wala yushrik fi hukmihi ahada tó yíba ní sí ní tẹ́lẹ̀ lọ́bí jẹ́ pé inú tíra tí ò wúlò jù ní kọ́lá ṣéèkù wà kọ́lá ṣéèkù kí ní jẹ́ kọ́lá ṣéèkù tí bá ti sọ kọ́lá Allahu kọ́lá rasuluhu kọ́lá jakujaku ní kọ́lá ṣéèkù àwọn mọ̀kọ́rọ̀rù sí ni táwọn máa ń kọ́ lè kéwù àbí kọ́dà ṣe ìsọkúsọ wọn bẹ́ẹ̀bẹ̀ gbá ṣéwù náà wọ́n lọ àti ẹ̀mọ́ ṣéwù ọ̀hún gẹ ẹmọ̀ ìta wọn èé gbọ́rọ̀ wọ́rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn oníhàdí majhulul ayn ẹni táà mẹ́rí àmọ́ àmọ́ majhulul ayn nìyẹn ó tún àtọ̀ sí majhulul hal majhulul hal ó lẹ́n tá àmà bẹ̀ àmà rúṣe tí ẹ̀ bí ó kùrọ ní gbóòrò ní àmà ẹ̀ gbọ́rọ̀ gbà ní tiẹ̀ lẹ́tọ́ jẹ́ majhulul hal kápọ̀sọ̀ tó yẹ́ majhulul ayin masturul nínú tẹ̀síru tó tún náà sábà ẹ̀rùn kọ́nà ọjọ́ ìbò lọ́nà ọba àlejò lábábọ̀ wà láàrin ṣìrì fi ṣùkùnmí àhàjá ìmọ̀ ọjọ́ ìbò ọlọ́nà ọba àlejò lè fẹ́ nìkẹ́kà fún wọn náà bàjẹ́ náà bí alìmọ́wò báwọ́rí báwọn ti fàṣọ́rọ̀ ìyẹn pé wà láàrin ṣìrì fi ṣùkùnmí àhàjá nítorí pé tí lọ́nà ọba àlejò lábábọ̀ nínú ayà ẹ̀ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọjọ́ ìbò àbí náà gbogbo àwọn eléyìí báyìí òun náà ni tafsiru wàlá yushrik fi hukmihi ahada hukmu ọlọ́wọ́ba ọlọ́wọ́ba nìkan lórí nítorí ẹ̀lú jẹ́ sí pé nínú sọ́rọ̀tù Yusuf ọwọ́nbẹ̀ ó sì wà nínú sọ́rọ̀tù Maida náà kí ìbágbàgbé títí mọ́rọ̀tù Maida yìí ọwọ́nbẹ̀ in al-hukmu illa kò sí dájọ́ bọ́bẹ̀ ní kẹ́kẹ́ ìdájọ́ ìdájọ́ ọ̀tọ́sẹ́ nìkankan àyàfọ́lọ́wọ́ bá nìkan sílẹ̀ nìsìn nítorí ọlọ́wọ́ bá nìkan lásọ́nà Kùránì ọlọ́ni wà látẹ́kọ̀ọ́kú ma lè tẹ́lẹ́kà bí ẹ gbọ́dọ̀ máa sọ nǹkan tẹ́ nímọ̀ nípẹ̀ ẹ gbọ́dọ̀ máa sọ nǹkan kan nínú ẹ̀sìn tó ọlọ́run ọba àlékẹ́ lọ́n sọ makalẹ̀ lórí ẹ̀ ẹ̀ẹ̀rẹ́ rí fún náà Qur'an bẹ́ẹ̀ sílẹ̀ ẹ̀rẹ́ rí fún nínú sunnah Nabi sallallahu alaihi wasallam èèwọ̀ ni ẹ́ wa an taqulu ala Allahi ma la ta'lamun fún nínú nǹkan tó burú inú nǹkan tó burú ni tó yíba ní ìsìn kódà ọlọ́run wà lẹ́fẹ́ láti papọ̀ mẹ́bọ ni ẹgẹ́ bí alìmá bìnrin kọ́ yìí rahimahullahu ta'ala nígbà tó ń sára ìyá ayà yìí ṣùkọ́nà ọba kó sànú wa naam wala ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واتلو ما أوحي إليك من ربك أي سريع التلاوة هنا بمعنى الاتباع تلاوة طبعا ببعي يتمعني al-ittiba' ọlọ́ọ̀bá lè kíra dájúkà nẹ́bí ọlọ́ni wátìlú ma hù ṣíyà ilé jẹmin kìtàbí rọ́bì ilé anẹ́bí máa tẹ̀lé in tí àwọ ọlọ́ọ̀bá lè tẹ́lá fi ránṣẹ́ sí ọ nínú tírà ọlọ́ọ̀bá rẹ̀ nínú tírà olúwa rẹ̀ ilé anẹ́bí máa tẹ̀lé kìláwà ń bẹ̀rẹ̀ bí máa al-ittiba' ilé anẹ́bí tìláwà yẹn tó máa ń jẹ́ dìmáìlì kìrọ́ àdá máa ká máa ká fún àwọn èèyàn máa ká kó sì máa tẹ̀lé kó sì gbàgbọ́ yẹ kó sì máa lò ó gbọ́dọ̀ gbàgbọ́ yẹ àwọn túmẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ túmẹ̀ ó sì gbọ́dọ̀ máa tẹ̀lé máa uhiya ilayka min rabbik min jama'a ìgbà tọ́lọ́wọ́ bá lékẹ́ lápá nẹ́bí látẹ́lì láti máa ṣe tìláwà al-Qur'an láti máa tẹ̀lé al-Qur'an láti máa gbàgbọ́ yẹ láti máa tẹ̀lé láti máa lò báwo wá ní àwa umma tọ́lọ́wọ́ bá lékẹ́ láti Qur'an rán nẹ́bí sí káwà ká mẹ́tẹ̀lé subhanallah ọ̀rán yẹ ní ká mẹ́túmọ̀ o ọ̀ràn ayẹ̀ ní kíyàn mọ̀ túnmà al-Qur'an ọ̀ràn ayẹ̀ ní kíyàn gbọ́yé ọ̀ràn ayẹ̀ sí kíyàn mọ̀ kódà ọ̀ràn ayẹ̀ ní kíyàn mọ̀ ké ọ̀ràn ayẹ̀ ní kíyàn mọ̀ al-Qur'an ké al-Imam Muhammad ibn al-Jazari rahimahullahu ta'ala nínú tírà wọn wọ́n ni يقول راجي عفو رب إنسان عفو رب سامع محمد بن الجزري الشافعي الحمد لله وصلى الله على نبيه ومصطفى ومقرئ ومحمد وآله وصحبه ومقرئ القرآن مع محبه وبعد إن هذه مقدمة فيما على قارئه أن يعلمه وبعد إن هذه مقدمة فيما على قارئه أن يعلمه قوانا يلي لوري بويني كني طبعا في القرآن القرآن الكريم قل نما نبا مخارج الحروف والصفات ọ̀rẹ́ yẹn ní kọ́ mọ́ àwọn ibùjáde ibùjáde al-huruf àwọn ṣòrúfù kọ̀ọ̀kan ó níbi tí ń jáde ọ̀nà 17 tí ń jáde kódà àwọn àbájẹ́ bóyá pé ọ̀nà 29 sàgbé al-ṣòrúfù al-manṭūqa 29 ni gbogbo ẹ̀ àmá al-ṣòrúfù al-maktūba 28 ni eléta kọ 28 eléta pé 29 náà ibùjáde arúgbọ̀ tó wá níbùjáde ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan àmá wọ́n padà wá sún gbogbo ibùjáde yẹn kì wọ́n padà wá sún kì wọ́n padà wá já sí jẹmọ́tí ọ̀ràn yẹn ní kí الحروف والصفات أكبر ما هو الصفات الحروف سيبانيسي إذ واجب عليهم محتم قبل الشروع أولا أن يعلموا torí pé ọ̀ràn ayà ní fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ka alkùnrán kó nímọ̀ nípa tẹ̀sí wọ̀rọ̀ tí الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ابن مسعود رضي الله تعالى عنه قل يتلونه حق تلاوته أي ìtumọ̀ pé yẹ̀tùlúnàwó hapkọ̀ tìlàwátì ní òun náà ni wípé wọ́n ká wọ́n tẹ̀lé bákanáà wọ́n sì ń ká gẹ́gẹ́ bó yẹ sọ̀kalẹ̀ pẹ̀lú tẹ̀júwì سيبا نسي معرفة التجويد ومعرفة الوقوف كما بتاج جوسي بتاه جوسي إذا لبنى بيق واتل ما أوحي إليك من ربي كتاب ربك òun labádé rẹ̀ nípa wípé ìmá sí tìláwàtí al-Qur'an ọ̀rọ̀ ẹ̀yẹ ní kíyàn mọ̀ nípa kíkẹ́ al-Qur'an torí pé lọ́dọ̀ àwọn àfáà ní tajwid wọ́n ní la khilafa kò sí yàpá lọ́nà àwọn àfà wípé mímọ̀ ìmọ̀ tajwid wípé mímọ̀ ìmọ̀ tajwid fardu kifaya ọ̀rẹ́ ẹ̀ká ní tọ́sí tàbátí ráwọn kàtùmọ̀ mọ̀ ó ti tó àwọn yòókù kama wá ti tẹ́tọ̀ kama lò tàbábẹ́ka Kùrán káàkà pẹ̀lú tẹ̀sí fọ́lùdù àìní ọ̀ràn yẹn nìkọ̀ọ̀kan wá ní gbogbo mùsùlùmí lọ́kùnrin gbogbo mùsùlùmí lóbìnrin lọ́gbọ̀rọ̀ máa lò Kùrán ní ká pẹ̀lú tẹ̀sí lóhun nìkan ẹgẹ́ bó jẹ́ kí ó sọ̀rọ̀ yẹn fún láti kírun tẹ́nìkan ò ní bọ́ kí tẹ́gbẹ́ tẹ́nìkan bá ti kí kò ní tẹ̀sẹ̀ dànù fún ọyẹn bí bí òun ṣe jẹ́ fọ́lùdù àìní yẹn so ilẹ̀ ni ṣe bẹ́ẹ̀ náà ni tẹ̀júwìdì kí ẹmẹ Kùrán ní ká pẹ̀lú tẹ̀júwìdì jẹ́ fọ́lùdù àìní lórí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ yẹn ní kálọ̀ mọ́ká o tó gbé wá sílù ma ó ṣíyà ilé ìkàmí kìtàbí rabbik agbọ́dọ̀ mọ́ Kùránì ọlọ́run bá ká gẹ́gẹ́ bó yẹ sọ̀kalẹ̀ fánàlì sallallahu alaihi wasallam abẹ́lọ́run bá kọ́ràn wà lọ́wọ́ fahal ni muddakir ọlọ́run bá ní àwọn ọlọ́run bá a ti ṣe Kùránì ní tó rọrùn fún ìrántí ọlọ́run bá fahal ni muddakir ọlọ́run sáàrí inú yẹn tí ọ̀rántí ọlọ́run bá bí ó rọrùn torí pé tọ́lọ́run bá lè kílọ̀ bá sí ọlọ́run kò sẹ́ni tó lè rọrùn ọ̀rọ̀ tó wúwo ní jàmáà ọ̀rọ̀ tó wúwo ní tọ́lọ́run kò rọrùn àmọ́ nítorí pé agbọ́dọ̀ máa ṣe ìbádà pẹ̀lú ẹ̀ ọ̀ràn yẹn sí ní ká máa kí ẹ̀lọ́dún wàlápọ̀dí yasawun al-Qur'an lè zik fahal ni mudakir látara báyìí wàtlù ma uhiya ilayka min kitabi rabbik rí annabi máa tẹ̀lé àwọn kan tá fi ránṣẹ́ sírí annabi sallallahu alaihi wasallam nínú tírà olúwa rẹ̀ àbúrò pé ibi bí náà ni a láǹfààní àti lè dúó sí tó pọ́jọ́ ti lọ́gán insha Allah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ̀bá kó sọ wàjúbà mẹ́rin lọ a tẹ̀síwájú níbi la mubaddila li kalimatihi wa lan tajida min dunihi multahada subhanakallahumma wa bihamdik ashhadu an la aṣíwájú ká tó pè wọn tàbárí ẹn tó níbèrè 1 2 3 4 5 6 9 No, no, no, no.